وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته الله وبركاته adápẹ́ fún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni òní ọpẹ́ oore tó ga jù tọ́lọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run má jẹ́ sí ẹnì wa abẹ ọlọ́run kí ọlọ́run kó wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run kó gbé wa dìde ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ ká jẹ́ ní àlìjánná pẹ̀lú sábàbí islam lẹ́yìn wá gbà náà oore ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba ṣe fún wa lágbègbè yìí kí ọlọ́run máa yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí gbogbo àwọn ààyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. Si lẹ́yìn wá gbà náà àlàáfíà àtọ́lọ́ngọba ṣe fún wa kọ́lọ́run má gba àlàáfíà náà ní ara ẹnì kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́run kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí ò ní àlàáfíà kọ́lọ́run kó bá fún wọn ní àlàáfíà abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí àsìkò tí a wà yìí kí kí ó sọ́dọ̀ ọ̀run pé mi ti máa máa bá wa sọ gbogbo ọ̀nà tí màá gbà rí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ní kí ọlọ́run ọba kó tọ́ mi sí gbogbo ẹ̀yin náà tí ẹ máa gbọ́rọ̀ náà kọ́lọ́n kó fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà gbọ́ kọ́lọ́n jẹ́ kí ẹ̀yin náà rí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ kọ́lọ́n jẹ́ kí ọ̀rọ̀ náà jọ wúlò fún mi àti ẹ̀yin ní ayé àtijọ́ gbìdọ̀ kí a òun náà ni a kọ́kọ́ sọ àwọn túmọ̀ nǹkan tí a kà lánàá a ṣe nínú suratu nahli quran sixteen aya forty five òun náà ni a ti bẹ̀rẹ̀ ní àná ó kà fún wa gẹ́gẹ́ bí wọ́n ti máa ń kà fún wa a sì sọ ìtumọ̀ rẹ̀ fún wa ká tó máa bá tẹ̀síìrì tòní lọ bisimilahi. أعوذ بالله من الشيطان الرجيم أفهمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ń dọ́gbọ́n tó jẹ́ pé ète tí wọ́n ń dá ète aburú ni nítorí wípé ète wọn ibi ọ̀nà ìṣekèfèrí ibi ọ̀nà ìyapa ọlọ́run ọba òun náà ni ète náà wà ọlọ́run ní ṣé wọ́n wá fọkàn balẹ̀ ni wípé àwọn ọlọ́run ọba a lè filẹ̀ ẹlẹ́gbẹ́ wọn mìíràn ọlọ́run ní kí wọ́n má fọkàn balẹ̀ lára ìyà táwọn ọlọ́run ọba lè fi jẹ wọ́n òun náà ni pé a lè fi lẹ́lẹ̀ a lè fi gbé wọn mi. أو يأتيهم العذاب من حيث لا يشعرون. sọ́kàn wọn balẹ̀ يا ولون وبا أولي وابا ó lè àwọn ò tiẹ̀ mọ̀ pé yà ọlọ́run ọba lè wá bá wọn ìgbà táwọn ti wò wípé ìyà ọlọ́run ọba ò lè wá bá wọn ọlọ́run ọba wà á gba ibi ìdẹ̀kùn yóò wá gbà wá gẹ́gẹ́ bá a sọ fún wa lánàá àwọn wà á rò pé ìdẹ̀kùn ọlọ́run ní ń bọ̀ ọlọ́run ọba wà á ní kó di ìyà fún wọn أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين àbí kó jẹ́ pé وبا ọba yóò fìyà في تقلبهم. fi taqallubihim nígbà tí wọ́n bá ń lọ káàkiri àbí nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ nígbà tí wọ́n wà lórí àwọn lílọ bíbọ̀ bí wọ́n ń travel ni wọ́n ń padà bọ̀ ni wọ́n ń ṣiṣẹ́ ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn ọlọ́run ọba lè pa wọ́n rẹ́ lórí ibi tí wọ́n wà yẹn. ọlọ́run ní gbogbo àwọn tá à ń sọ yìí tí wọ́n ń ṣaburú yìí wọn ò lè jẹ́ ẹni tí ó bọ̀ má wọ ọlọ́run lọ́wọ́ tí ó wàá sọ àwọn ọlọ́run di ọ̀lẹ wàmọ́ òun bímọ jìzí lọ àájà zàní kéèyàn dọ̀lẹ́ wọn ò lè sọ àwọn ọlọ́run ọba di ọ̀lẹ ìyẹn ni pé káwa mọ̀ wá lè rí wọn mú lẹ́ni tó jẹ́ wípé a wà pa wọ́n rẹ́ àbá fìyà jẹ wọ́n ọlọ́run ò lè bọ́mọ wa lọ́wọ́. أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم. àbí kí ọlọ́run ọba kó fìyà jẹ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ kọ́lọ́hún fìyà jẹ wọ́n nígbà tí wọ́n bá ti rí ní tí wọ́n máa dẹ́rù bà wọ́n pé ìyà ti dé ẹ̀rù ọ̀wà máa bà wọ́n pé ìyà ti dé ọlọ́tún wá fìyà jẹ wọ́n pẹ̀lú ẹ̀ náà àbí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì kọ́lọ́hún kó fìyà jẹ wọ́n lẹ́ni tó jẹ́ pé ìjìyà yẹn ó máa jẹ́ pé díẹ̀díẹ̀ ni ó máa fi jẹ wọ́n tó bá fi jà wọ́n kan tán yóò tún fi jà wọ́n mí tẹ̀lé wọn àlàátànà kùsìn ọlọ́run máa dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba kò ṣe léyìí nítorí wípé ọlọ́run ọba iṣẹ́ ẹni tó ṣe wípé ìgbà tó bá fẹ́ mú yàn àwa ni ọba sì ti lo gbogbo àǹfààní tó o ní kó o ti fi mú mi láti ìpínlẹ̀ o lè rí mi mú mọ́ báyìí ọlọ́run ìṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ọba tó jẹ́ wípé ìmáfìyàn lẹ́ni tí ó jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó rí òdodo tí ọba wa tẹ̀lé ọlọ́run ṣẹ̀ wá fìyà jẹ àwọn tó náà bá fi fi wọn lẹ́nu tó pé ọlọ́run ọba yín o lọ̀rọ̀ òwúfò ọba aláàánú ni àánú rẹ̀ ni pé kó fi òdodo hàn yàn téèyàn bá wá tẹ̀lé òdodo rọ̀ ìyímọ̀ lọ́lọ́run ọba tí máa kẹ́yàn ni kò ní wò pé yẹn ti ṣẹ̀tẹ́ tẹ́lẹ̀ yọ ṣàforíjì fún yàn náà. أولم يروا إلى ما خلق الله من شيء ọlọ́run ní àwọn tí wọ́n ń ṣaburú lórí ilẹ̀ ẹlẹ́ ṣé wọn ò lè síjú wò ní nǹkan tí ọlọ́run ọba ti ń ṣe Allah tó dá min shay'in gbogbo nǹkan tó dá pátá yanyan ó yẹ kí wọ́n lọ wò gbogbo nǹkan tó ọlọ́run ọba dá pátá yanyan tá a lè tọ́ka sí. Si ká wò ó ọlọ́ni. يتفجر ظلاله عن اليمين والشمائل. ọlọ́run ní àwọn ọlọ́run ọba kírètì àwọn bòógì shade ọlọ́run wa ní kí àwọn bòójì yẹn kó máa yí lọ kó máa yí bọ̀ ánìlìyẹ̀mí kí bòójì yẹn ó máa ṣẹ́rí sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wàṣàmáìl kí àwọn ògì yẹn ó dẹ̀ tún máa ṣẹ́rí lọ síbi àwọn apá àlàáfíà sùjádàn lìlà. sùjádàn lìlà ìwàhùn dàkírù. ní nǹkan tó ṣe wípé wọ́n máa forí balẹ̀ fún ọlọ́run ọba kí gbogbo àwọn nǹkan wọ̀nyí kí máa jẹ́ nǹkan tí wọ́n máa forí balẹ̀ fún ọlọ́run ọba wàhóm dàkìrò gbogbo wọn pátá yányá ni wọn forí balẹ̀ fọlọ́run nígbà tí àwọn ṣéèdì yìí tí wọ́n bá ń fi sìn tí wọ́n ń fi sọ̀hún tí wọ́n ń bọ́ sọ́tún tí wọ́n ń bọ́ sósì tí wọ́n ń bọ́ síwájú tí wọ́n ń bọ́ sẹ́yìn wọ́n jẹ́ ti ń forí balẹ̀ fún ọlọ́run ni wàhóm dàkìrò náà gbogbo wọn pátá yányá ni wọ́n máa yẹpẹrẹ ara wọn fún ọlọ́run. ولله يسجد ما في السماوات وما في الأرض ọlọ́run ọba nìkan òun ni gbogbo ohun tí ń bẹ ń sánmà àti lẹ́ẹ̀lẹ́ máa ń forí balẹ̀ fún. min dabbatin wal malaikatu wa hum la yastakbirun. gbogbo dábàá tí ń bẹ ń lẹ́ẹ̀lẹ́ pàtàyànyàn ọlọ́run ọba òun náà ni wọ́n máa forí balẹ̀ fún àwọn màláìka gbogbo wọn pátá yanyan ọlọ́run ni wọ́n forí balẹ̀ fún. wàhùn la yasagberu. ọlọ́run ni gbogbo wọn wọn ò ṣe gidi máa ń ká ìpá wọn ò forí balẹ̀ fún ọlọ́run ọba. yakhafuna rabbahum gbogbo wọn ni wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba wọn ọlọ́run ọba dá pé orí kálukú wa báyìí ọlọ́run ọba wà téńté lọ́lọ́run ọba wà tí ń wo gbogbo wa. wọ́yẹ fàálù nàmà yóò mọ̀rú. gbogbo wọn pátá yányán ìtọ́lọ́run ọba pa wọ́n láṣẹ òun ni wọ́n ń ṣe. وقال الله لا تتخذوا إلهين اثنين. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó sọ fún àwọn tí wọ́n ń kú olójú ọ̀nà rẹ̀ àwọn tí ọ̀tẹ̀lé ń tí àwọn ànábì rẹ̀ mú wa ọ ń sọ fún wa pé ẹ má lọ gbámú ọlọ́run méjì tí ó jẹ́ ọlọ́run méjì. innama huwa ilahun wahide. ọlọ́run ọba ojú ẹyọ kan ṣoṣo péré lọ. fàáyà yàtọ̀ àbúrò. ọlọ́run ní èmi ọlọ́run òun náà nìkan ní kẹ́ ẹ bẹ̀rù ẹ má bẹ̀rù nǹkan míì kẹ́ tún máa pè lọ́lọ́run wàláhù máa fi sámà wà sí wàláhù. ọlọ́run nìkan ló ní gbogbo ohun tí ń bẹ ń sánmà àti lẹ́ẹ̀lẹ́. wàláhù dínú wà sí bá. ọlọ́run ọba òun ló ní ìtẹ̀lé onìkan la gbọ́dọ̀ tẹ̀lé dínú bẹ́ẹ̀ ni ìtẹ̀lé òun nìkan ni ó ní obedience ká tẹ̀lé wá sí bá always ní gbogbo ìgbà la gbọ́dọ̀ máa tẹ̀lé. àfàkọ́ yìí rọ̀ lọ́ọ́ ìtàkùn ọlọ́run ní sẹ́ńtọ́ wá yàtọ̀ sí ọlọ́run ọba tí ń ṣe Allah sẹ́ńtọ́ yàtọ̀ sí lẹ fẹ́ bẹ̀rù ni ẹ gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ tó yàtọ̀ sí. wa ma bikum min ni'matin famin Allah. ọlọ́ni wọ̀tẹ́bà tó bá wà pẹ̀lú yín nínú dẹ̀kun ẹ mà pé àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá. ọ̀nà ìdá masakumu búrú fahilẹ̀ yìí àrùn. ọlọ́ni lẹ́yìn wá gbà náà nígbà tí nira tó bá wá gbà yín mú ọlọ́ni fahilẹ̀ ìtẹ̀jẹ̀ àrùn ọlọ́ni ìbọ́dọ̀ ọlọ́run ọba náà lè máa ń pariwo lọ rẹ̀. وإذا كشف الضر عنكم. lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bàbá wa sí ìnira náà kú òfin yín. إذا فريق منكم بربهم يشركون. ọlọ́run ní àwọn kọ̀ọ̀kan nínú yín ó tún wá lọ́ọ́ máa ṣe bọ́ sọ́lọ́run ọba wọn lọ́ọ́ máa ro nǹkan mímọ́ fọlọ́run wọn lọ́ọ́ máa gbé ìdúpẹ́ ọlọ́run ọba fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run liyakfuru bima atainahum. tọ́wọ́ a jẹ́ pé nǹkan tí ó padà wá ṣẹlẹ̀ ni pé wọ́n wà á di kèfèrí pẹ̀lú sábàbí nǹkan tá a fi ta wọ́n lọ́rẹ. fatamatta'u fasawfa ta'lamun. ọlọ́run ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe léyìí ẹ máa gbádùn ilé ayé ẹ̀ ń bọ̀ wá mọ ìyàtẹ́ ìjẹ́ lálẹ́ kí a máa lórí nǹkan tẹ́ ṣe ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم. ọlọ́run lára nǹkan tí àwọn kèfèrí tún ń ṣe òun náà ni pé wọ́n lọ mú jáde ìpín kan nínú dúkìá wọn táwọn ọlọ́run ọba ṣe fún wọn wọ́n wá lọ ṣe fún lèmọ́láyà làmúnà náfọ̀ àwòwàdọ̀rọ̀ èyí tí wọn ò rí àǹfààní ẹ̀rí yẹn ni ò sáà wọn ò rí àǹfààní wọn ò rí nira rẹ̀ rí sọ èyí tí wọn mọ kankan nípa gbogbo tó wọn ò rí kankan tó ṣe rí igi tí wọ́n ń sìn lásán wọ́n dẹ̀ wá lọ wọ́n tún wá ń fún ní nǹkan pé àwọn ṣe ìpèsè fún un. تالله لتسألن عما كنتم ọlọ́run ọba búra yìí pé à ń bọ̀ wá béèrè lọ́wọ́ yín tí ò sí èméjì bẹ́ẹ̀ nípa nǹkan tí ẹ ṣe tẹ́ parọ́ rẹ̀ tẹ́ ṣàdáyàrọ́ rẹ̀. wàyẹ̀jẹ̀alúna lílàhí bánà ti sọ̀gẹ̀hánà. ọlọ́run ní àwọn kèfèrí ara nǹkan ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún ṣe òun náà ni wípé wọ́n tún ní ọlọ́run ọba òun ló ní ó ní àwọn ọmọbìnrin tí ń ṣe màláìka wọn ọlọ́run bá ní àwọn ọmọbìnrin. subhanahu wa ma yashtahun. mímọ́ ọlọ́run ọba nípa bí kọ́lọ́run ọba ó bímọ débi pé ó ti àṣọ pé wọ́n á fẹ́ bímọ obìnrin sọ wà láwọn ma yashtahun àwọn wá ní nǹkan tó wù wọ́n òun náà làwọn sọ pé kọ́ máa jẹ́ tàwọn kí ló wù wọ́n ọmọ ọkùnrin àwọn tán jẹ́ àwọn kèfèrí mọ́kàngbà náà ọmọ obìnrin ò tiẹ̀ wù wọ́n rárá sórí àyà yìí náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì lónìí ibẹ̀ náà ni a dé ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì so wọn kà fún wa a bẹ̀rẹ̀ sí sọ́túnmọ̀ fún wa náà. أعوذ بالله من الشيطان الرجيم ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا ظل وجهه مسودا وهو قضيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها ما ترك عليها من دابة ولكن يؤخرهم ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون لا يستأخرون ساعة ولا يستقدمون ọlọ́wọ́n bá ti ọlọ́rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú sóràtún nahli quran sixteen aya fifty seven ọlọ́ni wàjẹ́ àlùna lìlá ìlbànà. wàjẹ́ àlùna lìlá ìlbànà ọlọ́run ní àwọn kan nínú àwọn kèfèrí àwọn kèfèrí Maka àwọn afóńtẹ̀síìrì wọ́n ní àwọn ọ̀ràn méjì òun náà ni àwọn tí wọ́n jẹ́ pé àkídà yìí gbilẹ̀ lọ́dọ̀ wọn ìran alákọ̀ọ́kọ́ òní wọ́n ń pè ní kùzà á ìran ẹlẹ́ẹ̀kejì òun ni wọ́n ń pè ní kìnàánà nínú àwọn ìran lọ́rùbáwá èyí tó jẹ́ pé lọ́dọ̀ títí wọn àkídà ti ń bẹ lọ́dọ̀ wọn ni pé àlùmàlà ikatu banatullah àwọn màláìka wọ́n pè wọ́n ní ọmọbìnrin fún ọlọ́run àìsàlàyé fún wa náà lánàá wípé a wá béèrè wípé ta wá ni ó jẹ́ ìyàwó fọlọ́run wọ́n ní àwọn àlìjànú àwọn ni wọ́n jẹ́ ìyàwó fún ọlọ́run àwọn lọ́lọ́run ọba fẹ́ wọ́n wá bí àwọn màláyíkà fún ọlọ́run eléyìí ni tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n nígbàgbọ́ ẹ̀ irú gbàgbọ́ yìí náà ó wà lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ń dọ́yìn àwọn màláìka lásìkò tá a wà yìí náà lẹ́yìn náà bá rí ẹ̀sìn àwọn màláìka wọ́n dọ́yìn wọn wọ́n wàá ṣe wọ́n bí obìnrin pẹ̀lú nǹkan tí wọ́n ṣe síbi gbáyà wọn ara gbàgbọ́ tó ti wà ńlẹ̀ tipẹ́tipẹ́ òun náà lélẹ́yìn kò rọrùn fẹ́nìkan kórìí màláìka láéláé àwọn tí wọ́n ń rí màláìka òun náà ni àwọn ànábì ọlọ́run àwọn tí wọ́n jẹ́ òjìṣẹ́ ọlọ́run àwọn nìkan ni wọ́n rí màláìka ọ̀rọ̀ ọ̀rùn fún ẹnìkankan kó rí màláìka ẹni tí ó bá rí màláìka gangan ní àwòrán màláìka òyìn tún sọ̀rọ̀ rí. ìta àmà ìta èèyàn máa ń rí oná ni kí wọ́n màláìka wà ní àwòrán èèyàn kìí dẹ́ ẹ̀ wá láwòrán obìnrin àdìsí tá a rí àdìsí Jibril nígbà tó wá àwòrán ọkùnrin ló wá sọ tẹ́ ẹ bá lọ wo ìgbà tí Mariam tó fẹ́ rí malaku Jibril àwòrán ọkùnrin òun ló wá sọ. So, basharan sawiyan àwòrán ọkùnrin ló wà gbégbé àwòrán ọkùnrin ó yàtọ̀ sí àwòrán obìnrin àwòrán obìnrin máa ń entice yàn àwòrán ọkùnrin sì ń entice yàn so látara bẹ́ẹ̀ ìgbàgbọ́ yìí ti wà ńlẹ̀ tipẹ́tipẹ́ òun ló fi jẹ́ pé àwọn tí ò mọ̀ gbogbo àwọn tó wá jẹ́ pé ọlọ́run ọba jẹ́ kí wọ́n rí àwọn màlá rí màláíkà láwọn àwòrán sọ àwọn tán wà pẹ̀lú ànábì àwọn tán já sọ àbá wọ́n rí màláìka tó wá bá ànábì tọjọ́kùnrin yẹn ẹ̀kẹ́ wọn ọ̀dà mà tí màláìka bá wà ní àwòrán míì tó yàtọ̀ sí àwòrán ẹ̀jẹ̀ màláìka tó sì máa ń jẹ́ àwòrán ọkùnrin so ó lè wá bá ẹni ó lè wá bá àwọn ànábì ọlọ́run ó dẹ̀ lè wá bá ẹlòmíì láti wá assist tí èsì ànábì ọlọ́run ṣùgbọ́n ní àwòrán bí màláìka gangan ti rí kò sẹ́ni kankan tó lè rí àyàfà àwọn tọ́lọ́ bàbá sọ dé ọ̀run fún tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run àwọn nìkan ọlọ́run lè sọ dé ọ̀run fún tó bá sọ pé òun rí Jìbìrìlù lẹ́ẹ̀mejì sọ látara bẹ́ẹ̀ ìgbàgbọ́ tí àwọn afáwa alùsùnà àjàmáà tí wọ́n kọ́ wa ni pé àìpé màláìka lọ́kùnrin àìsí ìpè màláìka ní obìnrin ló jẹ́ pé ìgbà mi wà ọlọ́run ọba ó pe àwọn màláìka sọ sọ fún náà ó lo jamu muzakar asalim fún wọn ọlọ́run ọba tún lo sọ fat jamu muannas asalim wọn nítorí pé kálíbà àmọ́ pé wọn lọ́kùnrin ká sì lè má pè wọ́n ní kíní o lóbìnrin ṣùgbọ́n ìṣesí àwọn èèyàn ọlọ́run bá ní kíni á pe àwọn màláìka nínú suratu Zukhruf ọlọ́run ní waja'alu al-malaikata alladhina hum ibadur rahmani inasa ọlọ́run ní àwọn kèfèrí àwọn màláìkà tó yẹ kí wọ́n pè wọ́n ní ibadurahman olùjọ́sìn fún ọlọ́run lẹ́yìn kí wọ́n pè wọ́n àwọn wá sọ wọ́n di inasurahman ọmọbìnrin ọlọ́run ọba ó yẹ kí wọ́n pè ní ibadurahman àwọn aṣọ ni kí ni ọ inasurahman àgbọ̀dọ̀ lọ rú àkídà bẹ́ẹ̀ so àkídà tiwa yóò dúró lórí kí ni ọ ibadurahman kò gbọ́dọ̀ lọ síbi kí ọ ìnáṣú ràmà so nǹkan tá a gbọ́dọ̀ pè wọ́n òun náà ni eléyìí nǹkan àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wa ni wípé ntọ́wá burú jù fún àwọn kèfèrí ẹ̀ ń pe nǹkan mẹ́nìkan ẹ̀yin ò sì fẹ́ kí wọ́n pè mọ́ yín ẹ̀ tún wá ń pe nǹkan mọ́ tẹnu wá fẹ́ ẹ̀ pè mọ́ yẹn ọlọ́run lẹ́tún pè mọ́ o ẹ̀yin gangan wá kórìíra kí wọ́n pe nǹkan yẹn mọ́ yín nítorí burú jù nìyẹn sọ nínú suwatu najimi ọlọ́ni alákùnmọ́ dákàrú wàhálà olè ọ̀nsá ọlọ́ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ènìyàn ṣé ọkùnrin ẹ kọ́ máa jẹ́ tiyín sọ kọ́ wá jẹ́ wípé. So, obìnrin olẹ́mọ̀ ṣàfihàn sọlọ́hún tilka idan ismatun diza ọlọ́run ní ìtẹ́ ẹsẹ̀ yẹn bẹ́ẹ̀ ti pín yẹn ìpín àbòsí lẹ pín ìpín tí ọ̀dà ni ẹ̀ ń fàlébù kan ọlọ́run ìtẹ́yìn gangan òtún olè ń sọ nípa ọlọ́run ọlọ́run tún béèrè lọ́wọ́ wọn pé asọ́fàlìbànàt alàlìbànì ṣé ọlọ́run ọba ni ó wàá chúùsì ọmọbìnrin tayọ kí ni ọmọ ọkùnrin kò ní ṣe ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ ọlọ́run ọba ló dá ọkùnrin ó náà ló dá obìnrin ṣùgbọ́n ẹ̀dá tọ́lọ́run ọba dá ìkọ̀ọ̀kan wọn ó yàtọ̀ síra wọn ọkùnrin lọ́lọ́run ọba ṣe ní kọ̀wàmúná alànìsà ọkùnrin ìtọ́lọ́wọ́n bá ṣe fún ọkùnrin làákàyè ọkùnrin a máa pé agbára ọkùnrin a máa kà sí àrà oríṣi nǹkan tọ́lọ́wọ́n bá máa ń fún ọkùnrin a máa tóbi gan púpọ̀ ètò àtọ̀dọ̀ ọlọ́run ni ó dẹ̀ ní ikima pẹ̀lú ẹ̀ kìí ṣe pé bóyá ó fi wá bú obìnrin ṣùgbọ́n obìnrin agbára wọn a máa lẹ ọlọ́run gbé wọn ní pé làákàyè yẹn tún dínkù ọlọ́run ọba pé kó jẹ́ pé ọkùnrin òun náà ni ó máa mọ́ ni ó máa mọ́nítọ̀ wọn òun ni ó máa mójútó wọn kọ́dọ̀ ọlọ́run sọ́dọ̀rùn fún ọkùnrin kó mọ́nítọ̀ kó mójútó àìmọye nínú wọn kó lè mójútó mẹ́rin olùdó ó máa mójútó wọn sọ látàrí ètò ọlọ́run ni kọ́dọ̀ àkíní bàbá èèyàn ó bí ọmọ obìnrin tó pọ̀ kó wá bí ọmọ ọkùnrin kan tó wáyé pé òun gan ni ọba jíjẹ́ pé ah, ó di dàgbàlagbà gbogbo àwọn ọmọbìnrin yẹn òun ni ó tún fẹ́ lè máa mójútó wọn tí bàbá yẹn ọba sí bẹ̀ máa látara tọ́lọ́wọ́n ọba ṣe fún ọkùnrin lọ́wọ́ mi sọ pé astopal banati alalbani sọlọ́wọ́n ni ọwọ́ àtúnṣe kíni ọmọ obìnrin tayọ ọmọ ọkùnrin ọlọ́ọ̀ni máa lákùn kẹ́yìfà ta kò mú ọlọ́ọ̀ni kí ló ń ṣe yín irú ìdájọ́ wo lẹ́yìn dá yìí ìdájọ́ tí ò dá sọ ọlọ́ọ̀tún ní afa asfakum rabbukum bilbani ṣe ẹ̀yin ọmọ afẹ́ kọ́lọ́hún ọba ó fún yín lọ́kùnrin nìkan kọ́lọ́hún ọba ọmọ dásàlẹ́sà fún yín ọkùnrin nìkan wàtàkọ́sà mínà màláìka ti iná àṣà ẹ wá ní kọ́lọ́hún ọba wa jẹ́ pé òun ni ó bí àwọn màláìka tí wọ́n wá jẹ́ obìnrin fún un sọ ọlọ́run ní ìnákùn látàkùnlùnà kọ́wùlàn àdìmọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ tó tóbi ọlọ́run ní òun náà ní ẹ̀ ń sọ̀rọ̀ so àwọn àyà yìí oníṣẹ́rì fún wa yìí pé ìṣesí àwọn tí àwọn kèfèrí ṣe yìí ìṣesí tó burú òun náà ni ìtọ́jà yìí pé ọlọ́run ọba kórìíra nǹkan tí wọ́n ń ṣe yìí tó lè jẹ́ wípé ó jẹ́ nǹkan tí ń bí ọlọ́run ọba nínú kí ọ̀sọ́pọ̀ ọlọ́run ọba bímọ gan ọkọ bí ọlọ́run ọba nù ká tó wá sọ wípé ìyẹn tó wá ṣàfihàn ọmọbìnrin sọ́dọ̀ ọ̀la so àwọn tó ń serú eléyìí tí wọ́n nírú àkídà báyìí ìyá wọn dọ́bù nìyá tiwọn so dọ́bù àbí ká sọ pé tírípù ò nìyá wọn ìyá wọn alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n sọ pé Ọlọ́run ọba bímọ ìyá wọn alákọ̀ọ́kọ́ nù ìyá wọn ẹlẹ́ẹ̀kejì òun náà tún ní pé wọ́n á ṣàfitì ọmọbìnrin sọ́dọ̀ Ọlọ́run ìyá wọn ẹlẹ́ẹ̀kẹta àwọn gangan wá ní àwọn gangan tó wá kórìíra pé kí ni ọ káwọn òbí ọmọ obìnrin so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ń sọ fún wa pé sọmọ ànàkù mímọ́ ọlọ́run ọba ọlọ́run ọba máa tayọ ọmọ bèlè wípé a wà máa ṣàfitì ọmọbìnrin sí ọ̀dọ̀ ọlọ́run náà. wàláhùn máa yẹ̀ ṣàhùn sọ ọlọ́run ọba wa ń sọ fún wa pé ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí o ọlọ́run ní wà láhùn wàhùn àlìyà ni mútàlá ti kọ́bárù lọ́wọ́ bẹ́rùn láhùn máa yẹ ṣìtà hùn ọ̀hún jẹ́ nǹkan tí ó wà fún àwọn nǹkan tí wọ́n láìkì nǹkan tí wọ́n fẹ́ràn kí ni wọ́n fẹ́ràn òun náà ni pé káwọn máa bí ọmọ ọkùnrin sọ ìmọ̀ bí ọmọkùnrin òun náà lọ jẹ́ nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn alárúbáwá ọ̀gọ̀ọ̀rọ̀ wọn nǹkan tí wọ́n fẹ́ràn òun náà ni kí wọ́n máa bí ọmọkùnrin ọlọ́ọ̀bá wa fẹ́ sọ súrà wọn fún wa ọ̀gọ̀ọ̀rọ̀ lárúbáwá ni ó ṣẹlẹ̀ síbẹ̀ àwòrán bí àwọn lárúbáwá ti rí ọlọ́ọ̀bá wa fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa nígbà tí wọ́n bá jẹ́ ẹni tó bá bímọ obìnrin ọlọ́run fẹ́ sọ àwòrán yẹn fún wa náà. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún وإذا بشر أحدهم nígbà tí wọ́n bá wá búṣirọ àwọn afáàní ó lè jẹ́ ìró dùnú ó dẹ̀ lè jẹ́ ìró tí ò tẹ́yàn lọ́rùn méjèèjì náà máa ń lò fún ọlọ́ni bàbá ṣírí ń bí adábìn àlè ẹ fún wọn ní ìró ìyà ìró eléyìí dẹ̀ ni ìró nǹkan tí ò ní tẹ́ wọn lọ́rùn ni torí ẹ̀ ó lè jẹ́ ìró dùnú ìró dùnú ló yẹ jẹ́ níbi bí ìṣùgbọ́n àwọn tí wọ́n wá fún ìró tí ò tẹ́ wọn lọ́rùn ni ọlọ́run ní nígbà tí wọ́n bá fún ẹnì kọ̀ọ̀kan wọn ní ìró. tí wọ́n bá fún wọn nírò wípé obìnrin òun náà ni ọmọ tíyàwó wọn bí ọlọ́run ní báwo ni ṣe sí wọn báwo ni ti máa rí. zọ́là wájú hùhù mùsùlùwádà. ọlọ́run ní zọ́là wájú hùhù ọlọ́run ní ojú rẹ̀ yóò wà wà ní nǹkan tó ṣe wípé mùsùlùmí ojú rẹ̀ ó dúdú ni so àwọn àfáà sọ fún wa wípé ìbànújẹ́ a máa chẹ́ǹjì kọ́lọ́ èèyàn so ìbànújẹ́ a máa chẹ́ǹjì kọ́lọ́ èèyàn wọ́n ní ah ah lágbájá ṣe á dì báyìí bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe wàhálà tó bá pọ̀ a máa chẹ́ǹjì kọ́lọ́ èèyàn yẹnni pé bí fèsì ẹ bá tiẹ̀ jẹ́ fèsì funfun tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bíi Lárúbáwá tẹ́ ẹ bá padà wà rí fèsì ẹ nígbà tí bànújẹ́ ti dára rẹ̀ fèsì yẹn wà á di kíni ọ yọ wà á dúdú yóò yí padà nítorí pé kálíbà mọ gírafìtì bí Lárúbáwá ti máa bànújẹ́ tó nígbà tí wọ́n bá fún nírò ọmọ obìnrin Ọlọ́run bá fi ń ṣàlàyé fún wa so inú wọn máa ń bàjẹ́ gan-an ata kọ́lọ̀ ojú wọn yóò tún wá yí padà yóò wá di black kọ́lọ̀ ojú wọn nam. wàhùwà kàdím. ọlọ́run ní nígbà tí kọ́lọ̀ ojú ẹ̀ bá di black tán wàhùwà kàdím. so ìtumọ̀ méjì làwọn àfáà túmọ̀ kàdímù yẹn sí. òun náà ní pé ẹ̀ńtọ́ bá dákẹ́ tí ó sọ̀rọ̀ tinú ẹ̀ ti wá bàjẹ́ tán yányán wọn a máa pè ní kàvé ìyẹn ni pé mọ̀mọ́tẹ́lẹ̀ òun ó zìnà wọ́n wá sáà kìtùn ẹ̀nà gbé ìbànújẹ́ ti bò ó tán yányán ọwọ́ dákẹ́ tí ó sọ̀rọ̀ a máa jẹ́ kàvé ìwọ̀n wàhùwà kàvé ọlọ́run yọ ọ́ dákẹ́ ní dákẹ́ tinú ẹ̀ ti bàjẹ́ tán yányán ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì oníkéyìn ò tanyanya, tán yányán wọn ni wàhùwà kàdímọ́n àlà ìmọ̀ràhàtì ìyàwó rẹ̀ tó bímọ fún yẹn yóò wá bẹ̀rẹ̀ sí máa bínú tán sí yóò ló wọn tẹ́ ti ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ kò tiẹ̀ ní fẹ́ gbọ́ létí ẹ̀ sọ ìyàwó ni ó wá ṣàfitì bíbímọ obìnrin sí. So, bí ìgbà tó jẹ́ pé ìyàwó rẹ̀ ló wú ọmọbìnrin nínú tí ó fi wá bí ọmọbìnrin tó dẹ̀ jẹ́ wípé àtọ̀ rẹ̀ náà ni ó wà tó wá di ọmọbìnrin sọ́dọ̀ obìnrin náà obìnrin tó wá bí ọmọ téèyàn wá tún wá di ẹni tó yẹ pé wá ń bínú sí i tí ọ̀wá fẹ́ rí mí ẹ̀ látàn wọ́n sáà mọ̀jú kó lọ obìnrin obìnrin ti fọ́ọ̀rù sọ ẹ má sọ pé mi kí wọn á ṣe súnà ọmọ kankan o ní kankan ni mo fẹ́ ṣe ọbẹ̀ súnà ọmọ rẹ lọ síbi tó bá wù ọ́ sọ gbogbo àwọn nǹkan wọn yìí nǹkan tí ò dáa ni so ìṣesí àwọn alárúbáwá òun náà ní eléyìí gẹ́gẹ́ bí àwọn àfa gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàlàyé fún wa so wọ́n ní àwọn alárúbáwá wọn a máa bínú gan alẹ́ pàtó wọn méjèèjì pọ̀ tí ó dákẹ́ tí ó máa bínú yọ wọn a máa bínú síta ni o ó ń bínú sí ìyàwó rẹ̀ láàmú ọlọ́ni. yàtàwárọ̀ mínà lùkọ́ mi mẹ́sùn ìmọ̀ bó ṣọ̀rọ̀ bí. so yàtàwárọ̀ mínà lùkọ́ mi yóò wá máa fara pamọ́ fáwọn èèyàn tó gbé náà bá ti bímọ àwọn èèyàn wà kíyàn pé èèyàn kó èèyàn kó ewu ọmọ so gbogbo ẹ̀ tó bá wá wá yóò ní òun kẹ́nìkan kọ́ mọ́ wá kí òun sọ yóò ní kẹ́nìkan kan kọ́ mọ́ wá kí òun nítorí pé ìtọ́lọ́wọ́n bá fún yẹn kò tẹ́ lọ́rùn kò gbà ní ìdẹ̀kùn ọkọ̀ ní ìdẹ̀kùn ìkan alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ní pé kọ̀wé kí wọ́n máa rí ojú òun wípé ojú òun ti yí padà sọdọ́mọdé lójú àwọn ẹ̀wọ̀n kí baba alágbájá ṣe kò sí nǹkan o ṣe kò sí nǹkan o sọ kò fẹ́ kí wọ́n rójú òun wọ́n nítorí ẹ̀ ló fi fara pamọ́ aláwọ̀kọ́ ni pé kò fẹ́ ìdẹ̀kùn tọ́lọ́wọ́n bá ṣe fún yẹn sọ kí àwọn yẹn wọ́n máa kí fún ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé tí fi ń fara pamọ́ òun náà ni pé kò kí wọ́n rí ojú òun tó ti dé pé ó ti black ó ti kọ́lọ̀ òun ti yàtọ̀ kí ló ń ṣe iṣẹ́ òsì yẹn kan kí bọ́lá ń ṣe èso rẹ fún yín ní bóde ajẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni wípé àwọn ẹgbẹ́ rẹ̀ wà tí wọ́n á kí àwọn wá fi ṣe yẹ̀yẹ́ ni ah, bàbá òbí ah, ah. o tún ti bí ọmọ tó tún máa bí <laughs> o tún ti bí <laughs> <laughs> o tún ti bí Abigail sọkúsọ kẹnu àwọn èèyàn sọ so látara bẹ́ẹ̀ wọn ò gbé òun ọ̀fẹ́ káwọn èèyàn ó fóun ṣàwẹ́wàá yàtàwárọ̀ mínàlìkàn o sọ kò fẹ́ kí wọ́n fi wọ́n fi kí wọ́n yọ òun ẹ̀bùn mi náà ló tún bí sọ àwọn kan wà ní ẹ̀sìn máa fi yàn ṣe yẹ̀yẹ́ dáadáa sọ torí ẹ̀ òun fi ṣe kí ni ọ òun fi fara pamọ́ ọlọ́run ọba ní mi sùn ì. nítorí pé òun gbà wípé aburú ni nǹkan tí wọ́n fún òun nírò pẹ̀lú ẹ̀ nítorí pé òun gbà wípé aburú ni nǹkan tí wọ́n fún òun nírò pẹ̀lú ẹ̀ kìí nǹkan gidi so àwọn gbà wípé obìnrin ara kìí ṣe nǹkan gidi rárá àìdáa so ìyẹn ló fi jẹ́ pé wọ́n gbà wípé tí wọ́n fi máa ń wo ọ̀nà obìnrin ni wípé nǹkan alákọ̀ọ́kọ́ wọ́n gbà wípé àìdá lọ́jẹ́ fáwọn fáwọn obìnrin wọ́n ti kọ́kọ́ ní àkídà ẹlẹ́yìn ọ̀nà kéèyàn bí obìnrin pé àìdá ni so téèyàn bá bí ọkùnrin wọ́n gbà wípé ìwé tọkùnrin ó fi máa ṣe nígbà tó wà ní kékeré ó máa ń yàtọ̀ sí ìwé tóbìnrin fi máa ń ṣe nígbà tó bá wà ní kékeré ẹ bá ti rọ́kùnrin àtobìnrin bùwá náà láti mọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé tóbìnrin bá fẹ́ lọ lé ọkọ àwọn ṣẹ̀ṣẹ̀ máa wá wípé ta ló máa fìtì ẹ̀ tí wọ́n bá rẹ tí ó fìtì ẹ̀ tí ó fìtì ẹ̀ náà lèyìn ó fi lè gbè yín gbèrè lọ́wọ́ tí wọ́n bá rẹ olówó lọ́wọ́ bàjẹ́ tó ọkọ yìí sọ pé dandan <laughs> ìgbésẹ̀ ó sì lè lọ fẹ́ ẹni tí ó fìtì ẹ̀ gàgàn ó sọ pé tó wù òun nù ẹ̀yọ́ bẹ́ẹ̀ gàgàn báyìí sọ látara bẹ́ẹ̀ wọ́n wo eléyìí náà wọ́n tún máa ń wo eléyìí náà wípé wàhálà táwọn máa ń ṣe pẹ̀lú gómìnrin fẹ́ lọ́kọ tọ́wọ́ jẹ́ wípé àìsàn máa wá pé ta ló bá mu ta ni ó lè fẹ́ tọ́wọ́ àìsàn tó fẹ́ fẹ́ ṣẹ́gun àwọn tó àwọn tó jẹ́ kí wọ́n bá mu tó bá láwọn ọ̀fẹ́ ńkọ́ ẹ tí ọ̀bá mu náà ni ọ̀sẹ̀ àpàdà fẹ́ àwọn tó gbà wípé kí ni ó àyèdá nìyẹn náà tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ohun tí wọ́n tún máa fi máa ń wo ọmọbìnrin náà ni wípé nígbà tí wàhálà bá dé táwọn alábàdé wọ́n wò pé ọmọbìnrin ò ní lè ràn wọ́n lọ́wọ́ ọmọbìnrin òye lọ́ọ́ máa mú ìdà kò lè sọ pé ó yá ẹ̀fẹ́ bá bàbá mi jà àjọ jà níbí ni kò lè lọ́ọ́ mú dà kò lè lọ́ọ́ mú kankan àwọn alábàdé nìyí wọn ò lè má jà àwọn ogun kọ̀ọ̀kan kò sí kò lè kéé kò lè má ṣẹlẹ̀ kẹ́nìkan àtẹnìkan ọjọ́ máa jà sí nǹkan kékeré wọ́n lè jà sí pé fẹ́ pọnmi lódò wọ́n lè jà sí nǹkan tí ò ní túmọ̀ so kéèyàn máa mọ alẹ́ kọ́ ọmọ èèyàn lẹ́yìn wípé ah ọ̀yà adágbé jàmbá ni ẹja wọn máa ń ja àmọ́ ẹ̀yìn ogun àwọn ọkùnrin sì máa ń jà àwọn obìnrin oníyàgá ni wọ́n lè máa ṣe lẹ́yìn kọ́kàn máa kọrin àbí wọ́n máa ṣe kankan àwọn iṣẹ́ kéékèèké tí ò ní kíní òun náà ṣe so wọn kò gbogbo iṣẹ́ tí wọ́n ṣe yẹn gan ọkùnrin gan lè ṣe so látara bẹ́ẹ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé wọ́n wò pé táwọn bá tètè kú ó yẹ kíyàwó jẹ ọmọ àwọn obìnrin bàtàwọn bá tètè kú ọkùnrin ó lè dá gbèsè ayé ẹ̀sìn tí ó sì gbèsè ayé tí ó nìyẹn so àwọn kan táwọn lárúbáwá tí wọ́n wò nìyí wọ́n wo àìda nípa tí ó máa ń wà nípa obìnrin nígbà tó bá wà ní kékeré yàtọ̀ sọ́kùnrin ẹ ti máa kọ́ láwọn kankan tí ó ti máa tí ẹ ti máa rí pé eléyìí strong dáadáa so wọ́n wo àìdá yẹn wọ́n wo nípa fífẹ́yàwó obìnrin so wọ́n wo nípa ṣíṣèrànlọ́wọ́ wọ́n dẹ̀ tún wo yìí pé táwọn bá ṣáájú obìnrin lọ pé ta ni ó máa dúró ti ta ni ó máa dáàbò bò so àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin ètò wa jẹ́lẹ̀ karùn-ún tó tún wá wà ń bẹ̀ náà ni wípé wọ́n wo wípé oore tí àwọn bá ń jẹ látọ̀dọ̀ ọkùnrin oore yẹn máa ń jẹ́ oore tó jẹ́ wípé àwọn lè máa pé ọmọ àwọn ni àwọn ọlọ́ba sọ pé ọmọ tọmọ mi bá bí ọmọ mi ni tọ́jọ́kùnrin ṣùgbọ́n ọmọ tí ọmọ obìnrin bá bí ọmọ wọn lé lọ́run ni owó ò ní láṣẹ láti sọ fún wọn pé ah, ọmọ yìí mo fẹ́ rí ọmọ yìí bàbá wọn lọ́run lè sọ pé ah, gbọ́ngàjìdé lọ́run lè sọ pé kí ni eh, lẹ́gbàá náà nígbà tí wọ́n ti kó suwá náà ti wẹ̀ wọ́n ti parí gbogbo tó fẹ́ parí nù <laughs> so àwọn ti àwọn náà ti da láṣẹ lọ́dọ̀ wọn so wọ́n lẹ́ ní ọmọ yẹn wá bẹ́ẹ̀ sà ah, kò ní lè ráyè wá o. <laughs> so tó bá di jọ́ mi tẹ́ bá nídìí ẹ̀ òṣìṣẹ́ kọ́ra yìí yọ wà máa dùn bàbá pé ọmọ tó ń bí <laughs> òun ọ̀làṣẹ lórí ẹ̀ mọ̀ so ara bẹ́ẹ̀ wọ́n gbé gbogbo tó bá mú wá pátá yányán láti lé ọkọ rẹ̀ ni ó ti máa mú wá bíbá rẹ̀ pé ọkọ rẹ̀ ló fún ọkọ rẹ̀ pé àwọn nígbà náà ọkùnrin náà ni ó máa tọ́jú obìnrin gbogbo náà bá fóbìnrin obìnrin ni ó mú wa bá bàbá rẹ̀ nígbà rẹ̀ pé ọkọ tún lè máa kílèmù pé bí nǹkan mi náà ló mú wa bá bàbá rẹ̀ nílé so ìyẹn ló fi jẹ́ pé lárúbáwá nígbà tí wọ́n sọ fún lárúbáwá kan pé ó bímọ so lárúbáwá kan wọ́n sọ fún yìí pé ó bímọ obìnrin ó ní má iyabi ní maliwalad ó ní eléyìí sọmọ so ó wá mú àwọn rízìn méjì wá ó ní nasiru ha buka ọmọdé ẹgbẹ́ tó bá fẹ́ ràn mí lọ́wọ́ ẹkún ni ó fi ràn mí lọ́wọ́ tí mo bá ń bá àwọn kan jà so ẹkún ni ó kàn máa sun wọ́n mà ti ń jà wọ́n mà ti ń jà àtàlẹ́ ọ̀la wọn so gbọ́dọ̀ tí ọmọ sọnù so ó tún ní wàbí irú a sọ sàrọkọtò bẹ́ẹ̀ náà ni pé rere tó bá mú wa bí ìgbà téèyàn jalè nǹkan ni so kìí ṣe rere tiẹ̀ direct sùsùn ọmọ mi ọkùnrin yóò lọ ṣiṣẹ́ wa yóò fún mi ní tó bá ṣe so eléyàwó ẹ̀ṣẹ̀ wa gbé nìkan ẹ̀ṣẹ̀ fún òní nǹkan àbí kọ́ ẹgbẹ́ nǹkan ọkọ rẹ̀ ló ti dọ́gbọ́n mú tó wá fún mi ah, so alábàákó ìra gbogbo àwọn kan báwọn so látara bẹ́ẹ̀ ara ìtọ́ ń dà wọ́n láàmú ṣùgbọ́n àìgbọ́n náà ni ó tí ó sì èmi jìn bẹ̀. sọ nínú àwọn afá wa wọ́n jẹ́ kó tún yẹ wá pé ìkànnú àwọn alábáwá wọ́n pe orúkọ ẹ̀ ní akil buna al sọ akil buna alifata almarijo wọ́n ní àwọn yẹn kan wá òun tọ́jú obìnrin obìnrin yẹn wá dàgbà alágbà ọmọ rẹ̀ obìnrin wọ́n ń ní alijarba ó wá dàgbà alágbà àwọn èèyàn tí wọ́n wá wọn wá dáná jọta wa dáná báyìí ọ wá sọ fún wa pé ah sọ̀rọ̀ tí wọ́n sọ fún pé àwọn fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ọ wá kọ̀ wá tún wá tẹ lọ́rùn ó ní iní wà ń sí ikọ̀ ìlà ayálé márùn. iní wà ń sí ikọ̀ ìlà ayálé márùn. àlè fún wa abúdá àánú wàásù. عشر أليف وهبدان ودود أشر أحب أسياري إلى القبر أحب أس أحب أسياري إلى القبر أحب أسهاري إلى القبر ahabu asuhari ìlàyàlíkọ́bìrú. ó ní orin tó ń kọ fáwọn tó wá fẹ́ pé àwọn fẹ́ fi ọmọ rẹ̀ nu ó ní ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé inni wa insi ko ilaya almaru. inni wa insi ko ilaya almaru. bó lè gbé ẹ̀kọ́ márùn wá ẹ̀kọ́ owó orí rẹ̀ wá ń tòótọ́ ẹ wá ń fi ràkúnmí ẹ fi ti owó orí ẹ̀ bọ̀ tòótọ́ ni alifun ẹgbẹẹgbẹ̀rún owó lẹ kó dání wà abudá ẹtún kó ẹrú tẹ̀lé ẹtún kó ràkún mí mẹ́wàá ẹtún kó tẹ̀lé ẹlẹ́wàá fi dáná rẹ̀ wọ́n ní ṣùgbọ́n ahabu azuhari ìlàyàlẹ̀ kọ́bìrú ahabu azuhari ìlàyàlẹ̀ kọ́bìrú. ó ní tó wù mí jù ó ní pé ẹni tí mo fẹ́ bá dáná jù ó ní pé sàárè ni kí n gbé ọmọ yìí sínú sàárè kí n dayè pẹ̀lẹ́ lórí so kí ọ gbé àná mi gángan sàárè ni olówó mi jù ibi tí lárúbáwá ibi tó ibi tó bẹ tó kó ìrà ọmọbìnrin dé tọ́lọ́ wípé wò wípé ó ń lọ ní ìsìn tẹ́ bá ti kó gbé lé lẹ́nu ìsìn bíbá ẹ ti mú lọ nìyẹn so ọmọ yẹn ò wúlò fóun mọ́ rárá ẹ ti dalásẹ̀ rẹ̀ yẹn yẹn nìyẹn so bẹ́ẹ̀ dalásẹ̀ ní ìsìn bẹ́ẹ̀ òun ò lè kàn sọ pé ọmọ yìí mo bẹ́ẹ̀ rí <laughs> ìmọ̀lẹ́ bẹ́ẹ̀ rí <laughs> àwọn yẹn nìkan tó bá mú nǹkan wá ọ̀dọ̀ yín náà ló ti mú wá gbogbo nǹkan ó ti sàmì lọ́dọ̀ yín nǹkan tẹ̀mí ni ó wá di nǹkan tẹ̀lómi sọ ara nǹkan tó ń dá wọn nìyẹn sọ lóbi jẹ́ pé ìyẹn lóbi jẹ́ pé àwọn lọ́rùbáwá wọ́n máa ìkànnù wọn ó ní àwọn nǹkan mẹ́ta òun náà ni máa mójútó obìnrin sọ nǹkan mẹ́ta ó ní fàbálùú yúrọ̀ ìhà wàkìdìrú yẹ̀kù ònà. Fàbàálù yúrọ̀ ìhà wàkìdìrú yùkànnìhà. Sọ ayakùnà. Fàbàálù yúrọ̀ ìhà wàkìdìrú yẹ̀kù ònà. فبال يرائيها وخدر يكنها wàkọ̀bùrú yòówà àríyá àwàká èrò mo lè kọ́bìrú. wàkọ̀bìrú yòówà àríyá àwàká èrò mo lè kọ́bìrú. olùfàbálù ìròyìn á ọkọ a máa jẹ́ pé òun ni ọ jẹ́ pé tọ́ba ti lè múyàwó ọba ti lè móbìnrin tán báyìí òun ti ní lánìí tán nù ọkọ ti ní lánìí tán nù sọ lẹ́yìn wa ìran yà kò nà. obìnrin tí wọ́n á ní ìwà fàkídìrú yakú nù hà tá a bá di bóbìnrin lọ́lẹ̀ lárúbáwá ilé kan la àti nílé kan tá a máa ní káwọn obìnrin ọmọ wà nú ẹ̀ àìjẹ́ wọn jáde ọkùnrin là á máa mú jáde ọkùnrin lèyìn ó mú lọkùnrin lèyìn ó mú jáde lẹ́gbẹ̀ẹ́ yẹn báyìí ọmọ ni ó máa obìnrin tí wọ́n á di bóbìnrin báyìí wọ́n fi sínú ilé ni kí àgbọn tó dé so obìnrin máa gbénu obìnrin tí wọ́n bá ní tìjú ni máa jáde táwọn bá fẹ́ jáde wọ́n jáde in group wọn ò fi lọ bí tí wọ́n fẹ́ lọ àwọn ọkùnrin ó tún máa gáìdì wọn ni. so ó ní obìnrin tó yẹ pé inú ilé láàfin sí á nìkan gbọ́dọ̀ nǹkan kan gbọ́dọ̀ jáde kódà àwọn kan tún máa gba ẹni tí ó tún máa sọ ọmọ wọn obìnrin nínú ilé tí ó tún wà níta tí ó tún máa sọ ọmọ obìnrin wọn nínú ilé inú ilé ni wọ́n máa gbé sùn wọ́n máa pín ẹjọ́ máa jáde tí ẹ tí ó máa tí ó máa sáré wájú bàbá rẹ tí ó máa ṣe gbogbo ẹ nínú kí inú ilé yẹn kọ́ ẹ inú kọ́kọ́ rẹ̀ ó ní tàbí wàkọ́ búrú yóò wà á. búrú yóò wà á rí ha wàkọ́ ìrò òde kọ́ bẹ̀rù. àbí kọ́ yẹ pé sàárè láàgbé wọnú ẹ̀ táà ní kó wa dí gàgà rẹ̀ wá ní wàkà irú humu alikọ́bùrù ètò dáa jù gan ni kó wà nù sàárè <laughs> so a ti gbàgbé pé kò ní sí wàhálà kankan so yẹn sọ fún wa kákan lè bá a mọ gírafìtì bí àwọn lárúbáwá ni wọ́n ti kórìíra obìnrin tó so àwa náà ta wà láyé ní ìsìn àwọn èèyàn náà bẹ́ẹ̀ tọ́jà yìí pé àwọn náà kórìíra obìnrin wọn ò kì í fẹ́ bí obìnrin rárá sọ látara bẹ́ẹ̀ ká máa ṣọ́ra dáadáa tẹ́pọ́ obìnrin ọlọ́ba ló ń fún wa kò sọgbọ́n tá a fẹ́ dá sí obìnrin kan lábì tọ́lá bá sọ pé ọkùnrin lòun ó fún wa kò sọgbọ́n tá a fẹ́ dá sí ọkùnrin náà la máa bí sọ ẹ má dẹ̀ sọ pé òun fẹ́ sọ pé òun fẹ́ fẹ́ yàwó mi-ín pé kíní kò ó mọ̀ jẹ́ pé àníyàn pé mo sáà ń wá ọkùnrin àbí mò ń wá obìnrin kò mọ̀ ẹgbẹ́ òní ọwọ́ à ń bẹ̀ rárá so àníyàn ìgbẹ́ ọlọ́run bá ní kí n fẹ́yàwó mo dẹ̀ lágbára àti fẹ́yàwó so ká mọ̀ ẹgbẹ́ ìtẹ́gbà tó bá ní pé àníyàn tó ní ni pé òun wá ọkùnrin àbọ̀ òun wá obìnrin ló fi lọ fẹ́yàwó mi ó mi tó dé yẹn tó bá fi lè bí tó fẹ́ ó kórè rẹ̀ tó ti wà lé ọgbà wípé o ní o fẹ́ bí ọmọ tí o nídìí yẹn o ní o fẹ́ bí fún ọ tó bá ní láàrin yẹn bẹ́ẹ̀ sọ̀yàmẹ́jà ní àníyàn ká nìyàn àkídà kí àkídà kọ́mọ̀ máa wà nínú ẹ̀mí wa sọ ọmọ wa tá a bá bí ká tọ́jú wọn dáadáa sọ ká mọ̀ pé ntọ́lọ́run bá fẹ́ fún wa nìyẹn àwa kọ́ là ń produce ẹ̀ ọlọ́run bá ló ń produce ẹ̀ fún wa sọ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa wípé yàtàwárọ̀. yàtàwárọ̀ mina lukọ́ mímí sùn ìmọ̀ òṣèrò bí. ọlọ́run àwọn lọ́gbàwá lọ́gbàwá tí wọ́n bá bímọ obìnrin fún yóò wá máa fara pamọ́ fún àwọn ènìyàn nítorí pọ́gbà pé aburú ni nǹkan tí wọ́n fún un nírò pẹ̀lú ẹ̀. ayumsikuhu ala hudin am yadussuhu fi turab. ọlọ́run ni tí ọmọ àmọ́ sọ kúlú nínú ẹ̀mí ẹ̀ lọ́lọ́run bá tún wá tú jáde nǹkan méjì ni máa sọ kúlú nínú ẹ̀mí wọn alákọ̀ọ́kọ́ ayumsikuhu. ayumsikuhu ala yóò wò wípé ah ṣé kí n gba ọmọ yìí káwọn èèyàn ọmọ bú mi kí wọ́n máa fi mí ṣe yẹ̀yẹ́ kí n tẹ̀ mọ́ra gbogbo dáhùn bá ti ń sọ pé ẹ eléyìí tó gbé àwọn kan wà tẹ́ pé yẹ̀yẹ́ ni wọ́n mọ fóun ti ń ṣe lẹ́lòmí òbí bínú jọ́ mi tí ó gbọ́ ọmọ rẹ̀ obìnrin tí ó sáré lọ rí mọ́lẹ̀ ìkọ́ ó ti fi ṣe ẹ̀yẹ́ láti ta wá sọ <laughs> ó ti ṣe ẹ̀yẹ́ láti ta wá tó ẹni lóbi yẹ pé ìkànnì wà máa ròyìn pé ah, ṣé kí n gbà wọlé tán yán yán kó jẹ́ pé gbogbo àìda táwọn yẹn bá fi ń kàn mí lọ títí màá máa gbà mọ́ra lọ. yóò ronú bẹ́ẹ̀ ham yadu suhu. ham yadu suhu fi tọrọ. yóò wò pé àbí kó wọ́n lọ bẹ́rí ẹ̀ kó wọ́n lọ fi pamọ́ sínú yèèpẹ̀ dásà ni kéèyàn fi nǹkan pamọ́ ṣé kó wọ́n ga ìjábá rẹ̀ sínú yèèpẹ̀ yẹn fọ́nù fìtòrọ̀ yóò ní pé àbí kí n lọ mú ọmọbìnrin yẹn kí n lọ fi pamọ́ sínú yèèpẹ̀ kí gbogbo nǹkan tó ń rùn ò lè tán torí pé ẹni wá fi pamọ́ sínú yèèpẹ̀ wọ́n ní a àwọn ọmọ sọ pé akínkanjú ni ẹ akínkanjú nù so <laughs> yóò ní ibi eléyìí <laughs> ẹ bá pa ọmọ rẹ tó gbé tó gbé tó bẹ̀rẹ̀ sínú yèèpẹ̀ onópè ní kíni ọ onópè ní akínkanjú so látara bẹ́ẹ̀ ìṣesí àwọn wa òun náà ni ọlọ́run ẹ̀sọ́ ọmọdé bá díjọ́ gbé dàlí wa izalima udatu so ilat bi ayi zambin kutila ọlọ́run ní gbogbo àwọn ọmọ tí wọ́n rí malẹ̀ yìí òun náà ni ó béèrè lọ́wọ́ wọn pé ẹ̀ṣẹ̀ wo ọlọ́run kọ́ béèrè lọ́wọ́ wọn pé ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ tí wọ́n fi rí ọmọ lẹ̀ wọ́n á béèrè lọ́wọ́ tí náà pé kí ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ fi rí olóhùn béèrè lọ́wọ́ bàbá rẹ̀ pé kí ní ẹ̀ṣẹ̀ tó ń fi rí ọmọ lẹ̀ so eléyìí ni nǹkan táwọn alárùbáwá máa ń ṣe ṣùgbọ́n eléyìí àárí kíríkọ́dù kankan lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà torí pé àwọn kan wà dé pé wọ́n máa ṣàfihàn kankan sí umaru wípé ó rí ọmọ rẹ̀ mọ́lẹ̀ sọ eléyìí ọjọ́ nǹkan tẹ́ pé kò fìdí múlẹ̀ rárá gẹ́gẹ́ bí àwọn afa ti sọ àti ti ṣàlàyé náà fún wa nínú àwọn tẹ̀síìrì tí ọlọ sẹ́yìn sọ àdéhùn kan náà sọ àbá tó wá bá nàbí pé òun máa ti rí ọmọ òun mọ́lẹ̀ kí ló ń fẹ́ ara kò sí sọ ṣùgbọ́n ìṣesí àwọn lárúbáwá ọ̀gọ̀ọ̀rọ̀ wọn òun náà ni máa ṣe bẹ́ẹ̀ ọlọ́ni alasa. alasa àmàyà kò mú un ọlọ́run ní sáà àmáyà kùmùn ọlọ́run ní ah nǹkan tí àwọn kèfèrí tí wọ́n mú wá nídàájọ́ ukumulija ìlíyà nìyẹn ukumulija ìlíyà ọ̀làjú gbajà ìlíyà téèyàn kàn mú kankan wá ọ̀làjú jà ìlíyà ni sọ kámẹ́jẹ kọ́ ṣẹlẹ̀ sí wa sọ ọ̀làjú ukumulija ìlíyà kámẹ́jẹ wà lára wa.

ṣùgbọ́n ntọ́ kọ́mọ̀n jù ni pé ẹlòmíì wà dẹ́gbẹ́ ó ti bímọ obìnrin bíi mẹ́ta síwájú ọwọ́ ọmọkùnrin kan tẹ̀lé ṣùgbọ́n yóò ti wá máa wọ pé ọmọ yìí ó má jẹ́ kí ra orin ọmọ yìí ó sọ yọ́ máa sọ fún ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ má jẹ́ kí ọmọ yìí eléyìí sọ̀rọ̀ rẹ̀ o sọ tí kankan bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sọmọ yọ́ máa pariwo mọ́ ìyàwó ẹ̀ sọ̀dọ̀ àwọn ọmọbìnrin tára wọn bá yá tó ti fún tó ti lògùn fún kò ní sọ̀rọ̀ kankan mọ́ sọ̀rọ̀ ọmọ títí yẹn lára rẹ̀ bá ti yá báyìí ah sọ a máa wáyé bẹ́ẹ̀ ó sì ń wáyé lọ́dọ̀ àwọn obìnrin náà àwọn náà la jẹ́ kíkiní yẹn ó ṣẹlẹ̀ sí wọn so tẹ́ bá ti bímọ obìnrin tó wà nílẹ̀ tó pọ̀ wọn á bí ọmọkùnrin pàtàkì ìjọba ẹgbẹ́ ti bímọ bíbí márùn ọmọkùnrin kan lẹ́yìn ìgbà náà gbogbo àwọn bíbí márùn yẹn kò ní káwọn sí mọ́ ọmọkùnrin yẹn nìkan ní wàá kà sí kódà òtún lè jẹ́ ọyọ́ tí ó tún yọ ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ kọjá àlà so gbogbo àwọn nǹkan wọn yìí kì í ṣe nǹkan dáadáa tó wà nínú ẹ̀sìn gbogbo ọmọ kó rí bákan náà ká máa tírèèni ẹ̀mí wa kó rí bákan náà nú ẹ̀mí wa gbàtí wọn gbàtí wọn fẹ́ tọ́jú wọn ní o gbà náà la máa rí gun rí bákan náà o gbà wọn la fẹ́ tọ́jú wọn olówó lọ́wọ́ báyìí wọn wá lé wọn kó wọn wá lé wọn láti skul so gbàtí wọn lé wọn láti skul yẹn ìgbà yẹn wọn wò owó tó wà lọ́wọ́ mi yìí ọmọkùnrin ni mo lọ sanwó ẹ̀ torí pé òní ó wúlò fún mi ó ti ṣe báwọn ó ti ní àkídà burúkú nìyẹn ẹ̀ tó bá lẹ́tọ́jú nù wọn ó ní so ànábì sọ pé dáná fẹ́ pè ọ́ lóko kan ọmọ rẹ àkọ́kọ́ ni kí wọ́n máa pè ọ́ lóko rẹ̀ ọmọ rẹ àkọ́kọ́ ó ní kí wọ́n pè ọ́ lóko rẹ̀ ó ní ó ní ọlọ́run kọ́kọ́ fún ọ ọkọ wọn pé obìnrin ọkọ bí ìgbàdo wa bí ọkùnrin tán wọn ni ẹ ọkọ mi sọ abu abdulbasit màmá jẹ sọ ẹ dìkan kọ́kọ́ ọdún pé mi ní abu kọ́díjà kankan wọn sọ òun eléyìí o ìwọ náà o sọ gbogbo àwọn kan wọn yìí ká ṣọ́ra fún un àwọn kan lè gbé nǹkan kékeré kékeré o àkídà tí ò dáa òun ni bákídá tí ò dáa ti máa ń wáyé sínú ẹ̀mí àwọn èèyàn òun nìyẹn náà. àlàsà àmàyà kùmùn. ọlọ́ni ó burú pọ̀ ọlọ́ni mọ́ọ̀yà kùmùn ọlọ́ni ìdájọ́ tẹ̀ ń dá ọlọ́run ọba ni ó burú púpọ̀. للذين لا يؤمنون بالآخرة مثل السوء ọlọ́run ọba tí ọláàrin ga ẹ̀rí oní ìlẹ̀dínà láàyù mìíràn nàbẹ̀lẹ̀ àkẹrẹ àwọn tó máa ń ṣe báyẹn àwọn àwọn tó ṣe pé láàyù mìíràn nàbẹ̀lẹ̀ àkẹrẹ ètò ọba tí nígbà pọ̀sí àlìkè àmọ́ tí àwọn ọmọ rẹ ó dùn ó tí ọ ní àlìkè àmọ́ báyìí tí wọ́n máa béèrè ẹ̀tọ́ wọn àwọn ọmọ tí ó béèrè ọmọ béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ èèyàn lálìkè àmọ́ ọlọ́run ni àwọn tí ọba ti nígbàgbọ́ sálìkì àmọ́ ọlọ́run ni mọ́sálù sàó ì ọlọ́run ni àwòrán tẹ́ bá lára wọn àwòrán bú ni ẹni wọn nígbàgbọ́ sálìkì àmọ́ bẹ́ẹ̀ náà obìnrin náà obìnrin náà nígbàgbọ́ sálìkì àmọ́ yóò ní ọkọ òun tó bá fẹ́ fẹ́ yàwó kejì òun yà pàdánù ni òun ò ní jẹ́ ó ṣègbésí ayé tó bá fẹ́ fẹ́ yàwó kejì òun yà pàdánù tó bá gé ni ọ mọ́sálù sàó ì wàlá ayé mi nù bẹ́ẹ̀ yàrá tó bá gbọ́ nígbàgbọ́ sálìkì àmọ́ ẹni wà nígbàgbọ́ sálì kìámà olóyè pé wàhálà tí ọkàn ni ọmọ bá kàkiri ntí ọ̀ tí wọn ọ̀ràn ni ọmọ bá kàkiri ntí òtó nǹkan ni ọmọ bá kàkiri ntí òtó nǹkan nǹkan tó gbélé ayé nìkan lọ́mọ ọ̀nà ni ọmọ bá kàkiri yẹn wà máa ṣàbòsí lórí àbòsí àbòsí lórí àbòsí tí ó lè dá ọlọ́ni ẹ lọ wo àwọn tí ọba ti ń gbàgbọ́ sálì kìámà ẹ lọ wo súra wọn masalu sawi ọlọ́ni píkítsọ̀ bulẹ̀ bà wọn nínú àníyàn ẹ lọ wò ọlọ́wà ọlọ́wà gbogbo àwọn ẹnìgbà wo sáré kìámà ẹlòmíì ọ̀tá rẹ̀ ni ọmọ bá kiri ní gbogbo gbèsè ayé ọ̀tá ọ̀tá tí ò rí yóò pe màmá rẹ̀ lọ́tá rẹ̀ yóò pe bàbá rẹ̀ lọ́tá rẹ̀ gbogbo nǹkan yóò tún pe ọkọ rẹ̀ lọ́tá rẹ̀ gbogbo èèyàn ni ó pe lọ́tẹ̀ gbogbo ẹni tó bá ti lọ́ọ̀kan báyìí ni ó pe lọ́tẹ̀ masalu sàrò àwòrán wọn bú ni wọn wà lára wọn nítorí ọ̀ràn ni wọn máa ni wọn máa láyé káàkiri so àwọn ni wọn ẹni tí wọn bá ti nígbàgbọ́ sálíkì àmà ọlọ́ni àwòrán bú òní ọ̀ máa wà lára rẹ̀ náà ọlọ́run ni wàlíláì masalulẹ̀ ààlà gbogbo ń tẹ́ máa bá nípa tọ́lọ́hún ọba masalulẹ̀ ààlà àwòrán tó ga jù lẹ́bàá nípa tọ́lọ́hún nípa ọlọ́run tẹ́ bá ń sọ̀rọ̀ ìròyìn ọlọ́run bọ́lọ́run ti rí gbogbo tó yẹ kọ́lọ́run ọba kó ntọ́lọ́run ọba bá ní gbogbo ẹ̀ masalulẹ̀ ààlà ntọ́lọ́run ọba ní kẹ́ ẹ ṣe masalulẹ̀ ààlà lẹ́bàá ń bẹ́ àwòrán gidi lẹ́bàá ń bẹ́ wọ́n máa ní nǹkan báyìí ni nǹkan báyìí ní tọ́lọ́n gẹ́gẹ́ fún ara rẹ̀ ní láìl masalẹ̀ àlà ọlọ́mọ ló ń òun ò ní ọmọ masalẹ̀ àlà nítorí bó ti kó rí gẹ́lẹ́ nìyẹn òun ò níyàwó bó ti kó rí gẹ́lẹ́ nìyẹn masalẹ̀ àlà ètò bẹ́ẹ̀ jọ́ lọ́n tó bó ti yẹ kó jẹ́ nìyẹn ọlọ́ni ẹnìkan ò lè sọ̀hún dọ̀lẹ́ bóyá ẹni bá bẹ́ẹ̀ jọ́ lọ́n bó ti yẹ kó jẹ́ nìyẹn ọlọ́ni la ta kúzùn sínú tó ń wọlà náà ẹni bá bẹ́ẹ̀ jọ́ lọ́n kó bọ́dọ̀ tó gbé káwá pẹ́ mọ́sálù sàwé mọ́sálù bú ẹni tí wọ́n mú tí wọ́n dẹ̀ pa tí wọ́n pa tí wọ́n kàn máa gbẹ̀lẹ̀ tí wọ́n ló tún wá padà jí padà mọ́sálù sùn ọlọ́run gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ láéláé sọ àwòrán bú yòó lè wà fọlọ́ mọ́sálù àlà ló gbọ́dọ̀ wà fọlọ́ sọlọ́wọ́n bò ní pé kẹ́ ẹ ṣe nǹkan kan àbí kẹ́ ẹ ní bá lè bùn bẹ́ẹ̀ ọlọ́run ní kí mùsùlùmí ó ṣe nǹkan kan kó ṣe nǹkan kan ẹ lè bá lè bùn bẹ́ẹ̀ láéláé ó fi ràn yín lọ́wọ́ àgbà wa ah, kìíní kan ọlọ́run náà ló ní kẹ́ ẹ ṣe kìíní yìí ah, ọlọ́run ṣe àníkà ṣe nǹkan tí ó wà ní mọ̀ pé dáadáa wà ń bẹ̀ ó mọ̀ pé dáadáa wà ń bẹ̀ lóbi ní àkàṣe ìwọ tán fẹ́ ṣe fún mọ̀ fún ó mọ̀ pé dáadáa ló jẹ́ fún ọ ẹni tó fẹ́ ṣe ó mọ̀ pé dáadáa ló lọ́rùn fi ọ̀sẹ̀ àbí ọba ṣe dáadáa lọ́yà kù fún ara rẹ̀ onìkan ló jìyàn wájú ọlọ́run so ọlọ́run ọba òun ló ní kíni ọ masalulẹ̀ ààlà so àwòrán tó ga jù ó là máa bá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn tí ọba nígbà pọ̀ sálì kìá mọ̀ ìrànràn báyìí la máa wọn. ọlọ́run ọba wàhùwàl aziz ọlọ́run ọba ni ọba tó borí gbogbo nǹkan pátá yẹn ọlọ́run ọba ni ọba olùborí ọba alágbára lọ́lọ́run alhakim ọlọ́run ọba yẹn òun náà ni ọba olùdájọ́ òun ni ó máa ń gbé nǹkan ka ibi tó yẹ kó gbé ka sọ ọlọ́run ọba ni ọba tó yẹ pé ó ní ètò fún gbogbo nǹkan òun ló ṣètò pé àwa ọmọ èèyàn bá ti máa bí wọn ló ṣètò rẹ̀ òun ò sì ní bí ọlọ́run bá ló rẹ̀ so gbogbo nǹkan yìí ọlọ́run bá ló bá tó ṣètò ẹ̀ náà. walaw yu'akhidhullahu an-nasa bi-dhulmihim ma taraka 'alayha. so ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa wípé òun ọlọ́run ọba òun lè kánjú jẹ wá ń yà tó bá wò wọn lọ́hùn ṣùgbọ́n lọ́hùn ọba ò lè kanjú jẹ́ èèyàn yá lè ànàlẹ̀ àjàlàtà ṣàánú máa yà kọ́ fúlifúrisà ẹni tí máa kanjú jẹ́ èèyàn yá kíkanjú ṣe nǹkan kan ìṣesí ẹni tí bá ń bẹ̀rù wípé chance ilé bọ́mọ̀ lọ́wọ́ òun ti rí opportunity <laughs> opportunity bá mi lè bọ́mọ̀ lọ́wọ́ ẹni wọ́n fẹ́ pààyàn ní ìsinmi báyìí yóò máa sọ yẹn pé òun fẹ́ pààyàn ó kàn sáré gé ni kíni àwọn jẹ́ sáré lo kíni mo lè mọ rí opportunity mọ láyé òun ni irú ẹni bẹ́ẹ̀ ni mo kẹjú so ìkánjú ọ̀gbọ̀n sí lọ́dọ̀ ọlọ́run <laughs> gbogbo e, every time ni opportunity fọlọ́run <laughs> torí àwọn ọmọ òbí kíkanjú kíkanjú so àìlè fi kíkanjú ròyìn ọlọ́run pé ọba tí máa kanjú láéláé kò sí dọ́kítà lọ́wọ́ bí kíkanjú sí pé <laughs> ọlọ́run mi kanjú rárá ọlọ́run ni pé tó ń bá fẹ́ kanjú ni sọ wàlá yóò ákìdù lọ́wọ́ náà. wàlá yóò ákìdù lọ́wọ́ náà sábìdùlmí. tí ọlọ́run bá bá fẹ́ fìyà jẹ àwọn ènìyàn káwọn ọlọ́run bá ti decide pé òun fẹ́ máa fìyà jẹ àwọn èèyàn ní pẹ̀lú ó fẹ́ pé táwọn bá ti ń sẹ́fà bíi zulmi im pẹ̀lú àbòsí tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ ló fẹ́ máa fìyà jẹ pẹ̀lú àbòsí tí wọ́n ń ṣe ọlọ́run kí من دابة ما ترك عليها من دابة ọlọ́run ọba ò ní fi ilẹ̀ àlẹ́ àbẹ̀yẹ àwọn àfáà ṣàlàyé fún wa wípé dọ̀míìrù yẹn àwa lágbọ̀ọ́yé torí pé ibi tó bẹ́ẹ̀ lọ padà lọ bá ààrí níbẹ̀ yẹn ṣùgbọ́n a ti gbọ́ọ́yé pé orí ilẹ̀ ẹlẹ́ lọ́ fẹ́ lọ bá arábí lárúbáwá ti máa ń sọ̀rọ̀ ni so ó rẹ̀ pé nínú kùránì náà ọlọ́run ọba tún múrú ẹ̀ wá ṣùgbọ́n ọlọ́run ọba tún lo nǹkan tí nusratu fatir aya forty five ọlọ́run ọba múrú aya yìí náà wá ọlọ́run ọba tún wá lo nǹkan téèyàn ó tuntun mọ̀ pé ilẹ̀ ẹlẹ́ni ó yẹ pé máa ń so mọ́ra wọn ni so ọlọ́run ní wàláwọ́ yóò ákíndùn lọ́ọ́ ùnàs bima kasabu ma taraka ala dhariha min daba. sọ ọlọ́run ní tí a bá nípa ti fìyà jẹ ọmọ ènìyàn ni pẹ̀lú nǹkan tí wọ́n ṣe ń ṣẹ́ ọlọ́run ọba ò ní filẹ̀ lórí ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn kí ni ó ẹ̀yìn lẹ́ẹ̀lẹ̀ sọ min gbogbo tí bá ń lọ tí bá ń bọ̀ ọlọ́run ọba lòun ò ní filẹ̀ òun ó ti pa gbogbo wọn run ẹ ló fi jẹ́ pé àwọn àfáà wa ṣàlàyé fún wa wípé tọ́lọ́mọ bàbá fẹ́ fi ìyà kápáyàn run jẹ àwọn èèyàn kan ọlọ́ba fẹ́ lo àlákù sọ ìyà kápáyàn run lọ́lọ́ba fẹ́ fi jẹ àwọn ìran kan ìṣesí ọlọ́run ni wípé àtẹ̀tọ́ bá jẹ́ mùsùlùmí tó wà ńbẹ̀ àtẹ̀tọ́ bá jẹ́ kèfèrí tó wà ńbẹ̀ gbogbo wọn lọ́lọ́run ọba ọ̀parun ìyẹn ló fi jẹ́ wípé tẹ́ ẹ bá lọ wo èèyàn lútù ọlọ́ni kí wọ́n jáde ni ọlọ́ni kí wọ́n jáde tí wọ́n bá wà ń bẹ ọ̀nà wọn pa wọn gbogbo ẹranko tó bá ṣẹ́kù ń bẹ ọ̀nà wọn bọ̀ pa wọn wọn nùhù ọlọ́ni kó kó wọn sínú ọkọ̀ ojú omi kẹ́ni ọ̀kan ọmọ ṣẹ́kù gbogbo tí ọlọ́run ọba bá ti ṣẹlẹ̀ <laughs> tó bá yẹ kó fẹ́ pa gbogbo nǹkan run ni àtẹnire ìdá nàṣàlá àdáàbò amasọ́ọ́lẹ́ á wà tọ́ọ̀lẹ́ ha tíyẹ ọlọ́run ọba bá ti sọ̀kalẹ̀ àtẹnire àtẹnibú òun lọ́ máa ṣẹlẹ̀ sí sọ yẹn ló fi jẹ́ pé ibùn ata dábà tó wà nínú ihò rẹ̀ ìyà ọlọ́run bá máa débẹ̀ ẹyẹ tó wà nínú next year ìyà ọlọ́run bá máa débẹ̀ sọ. So, gbogbo nǹkan náà máa ń sọ pé ìyá òun fẹ́ pàbí kan run lódìdí kò ní jẹ́ kí nǹkan kan ṣẹ́kù bẹ́ẹ̀ ìṣesí tọ́lọ́run nìyẹn ẹlọ́run máa ń sọ pé ọ̀ya ẹ̀yìn ẹ̀kú bẹ́ẹ̀ ẹ̀kú bẹ́ẹ̀ sọ pé kí ni o tóun bá fẹ́ pa ọ̀run ọ̀rọ̀ ni pé wàlá yúrọ̀ ilà màsà kinu wọn ò ní nìyẹn kan ju pé kí ni o àwọn tó ti bàjẹ́ náà ni ilé wọn tó ti bàjẹ́ wẹ̀ tó ti fọ́ mọ́ra wọn sọ wọn ò ní nìyẹn kan máa gbogbo ẹ̀ ní ó kí ni o gbogbo ẹ̀ ọlọ́run bá máa ń bàjẹ́ tán yányán ọlọ́run sọ pé má tààrọ̀ ka àlẹ́ yìí àmì dáàbà ọlọ́run lòun ò ní fi ilẹ̀ lórí ilẹ̀ mi dáàbà kíní kan tí ọmọ rìn lọ báyìí tí ọmọ rìn bọ̀ òun ò ní fi ilẹ̀ àfi tó bá dórí gidi bí òkúta bí nǹkan kan nìkan lọ́yà kù nǹkan kan tí ọmọ mi tó bá ti ń lókè tí ń lọlẹ̀ nínú ìlú yẹn tọ́lọ́ máa fẹ́ pa bẹ̀rẹ̀ àfi kí ẹni bá jẹ́ ẹni rè ẹni rè bẹ̀rẹ̀ wá sí kíni o bóyá kú òní tọ́ba lóhùn ò kú ò ṣé bóun ṣe dáadáa yọ parẹ́ mọ́ wọn ni o tí ò sí èméjì mẹ́ ìṣesí ọlọ́run ni bọ́lá ti máa ń ṣe nìyẹn ẹ ló fi jẹ́ pé àwọn àfáà ṣàlàyé fún wa wípé bọ́lá ọba ti máa ń pa àwọn èèyàn rẹ nìyẹn àdìsí Abdullahi ibn Umar ó wà ní Muslim ìdá àròdàlọ́wù bí kọ́ọ̀mìn tọ́lọ́hùn ọba bá gbèrò pẹ̀láwọn ènìyàn kan àdáàbàn ìyá àsọ́balẹ̀ àzáàbù mọ̀nkánà fi ìm ìyá yẹn gbogbo àwọn tí máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bó fi jẹ gbogbo wọn ni súnmọ́bù iṣu ala amali ọlọ́wọ́n bó wàá gbé wọn dìde lórí iṣẹ́ wọn kálukú ti ṣe wọn. ẹlòmí jẹ́ pé àdìsí àwa Aisha àdìsí tó gbajúmọ̀ àwọn kan lọ nínú desert ọlọ́run fẹ́ pa ogun wọn rẹ́ àtẹ̀tọ́ àwọn tó wà nínú desert yẹn o tí wọ́n ń tajà ní o àwọn tó ń ṣe kinní kan ni o àtàwọn dẹ́gbọ́n àwọn fẹ́ lọ kógun wá jà kábà gbogbo wọn padà yẹn ọlọ́run pa wọn rẹ. wọ́n á rí pé gbogbo àwọn kan wà bẹ́ẹ̀ náà tó gbé àwọn kan wàá ṣe nǹkan kan ní desert ni àlẹ́bí bọ́lọ́wọ́ ti pa <laughs> wọn lẹ́nu. sọ wà ìbò àsúná la nìyá àti ọlọ́run gbìyànjú dé lórí àníyàn wọn. sọ ìṣesí ọlọ́run ni bọ́lá bá ti máa ṣe nìyẹn. sọ a máa jẹ́ kí yahoo mọ̀lẹ́ àlà ì máa jẹ́ kí ìparun yẹn ó kárí. sọ so, ìparun yẹn wá ní ìyẹn sọ pé ó jẹ́ ìjìyà fún àwọn tó jẹ́ kèfèrí àwọn bẹ̀rẹ̀ ìyà tiwọn nìyẹn ìyà iṣẹ́ wọn ti bẹ̀rẹ̀ ní abàdíyà ṣùgbọ́n fún mùsùlùmí ó jẹ́ nǹkan tó sẹ́rí ẹ̀ lọ síbi kó náà bẹ̀rẹ̀ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run kọ́ máa gbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run so ṣùgbọ́n ọlọ́run bá kò ní sọ pé ẹni tèmi ni so ẹ wá jẹ ara kì í ṣe ìyà ọlọ́run àtàkùn bẹ́ẹ̀ bàláwù àdánwò lásán ọlọ́run kàfẹ́ tẹ̀sí àwọn èèyàn ó lè yọ ọmọ kékeré níbẹ̀ tí ilé lè dáwó tí ọmọ tẹnìkan ò ní kú <laughs> àdáwò lásán lélẹ́yìn o bọ́lá kankan fẹ́ pa àwọn èèyàn kan rẹ pẹ̀lú pé ẹsẹ̀ kèfèrí kò ní sẹ́nìkan kù láìla tí ọmọ mi tí ọmọ mi lòkè tí ọmọ mi lọlẹ̀ so ìṣiṣẹ́ ọlọ́run ni so naam. walakin yu'akhiruhum ila ajalin musamman. so gẹ́gẹ́ bá a sọ fún wa nípa dọ̀míìrù a tó wà ń bẹ̀ yẹn àwọn lárúbáwá àwọn ọmọ mú dọ̀míìrù wa tọ́yẹ pé a nínú síyáàkù ni gẹ́gẹ́ bí ìdá bálaga ti tààrọ́ ìdá ìdá bálaga ti lè olùkú sọ a máa pé nafsu abiru náà ni kíni ò ní wọ́n sọ àtàwọn nǹkan mí nínú Qur'an sọ ọlọ́run bá wá ní wàlákin. wàlákin yu'akhiruhum ila ajalin musamma. ṣùgbọ́n ọlọ́run ọba ti sọ pé òun ó máa fàwọn èèyàn lẹ̀ ìlà ajalin musamma ọlọ́run bá ní a máa fi wọ́n lẹ̀ di àwọn táìmù táwọn ọlọ́run ọba ti mọ̀ ẹnì kọ̀ọ̀kan ti ní táìmù tiẹ̀ ìyá ló fi jẹ́ pé ìparẹ́ náà bá bẹ̀rẹ̀ sí páwọn èèyàn rẹ lẹ́yìn ọ̀rẹ́ yìí bàtà náà bí ti dé ìparẹ́ ẹyọ kọ̀ọ̀kan ni ìparẹ́ pé ẹnì lágbájá fẹ́ kú táìmù ta fún ó kú ṣùgbọ́n àwọn tó ṣáájú lọ ìparẹ́ tí wọ́n máa ń jẹ́ kí ni o àpapọ̀ ọlọ́run ni mo ṣe tán àti pa wọ́n ni sọ látara bẹ́ẹ̀ ṣùgbọ́n nísìnyí ọlọ́run ni a máa lọ wọn lára ìlà kíni àjálì ọlọ́run ni a máa lọ wọn lára ìlà àjálì musamma tí ó fi di ìgbà tá a ti fún lórúkọ àwọn ọlọ́run ti fún gbà yẹn lórúkọ pé ìgbà tí lágbájá òkú ni ìgbà tí lágbájá òkú ni àwọn ọlọ́run ti fún lórúkọ lọ́dọ̀ títí wa ẹ̀yin lẹ́yìn kan fún lórúkọ mi lọ́dọ̀ ti april kíní kan ṣe kíní kan ṣùgbọ́n lọ́dọ̀ ó <laughs> ti ní ibi tọ́lọ́run bá fi pété kẹ̀sí ibi tá a pín yẹn kọ́ ọlọ́run máa fi pín ọlọ́run gángan di sámọ́ rẹ̀ ibi tẹ́lẹ̀ yóò ṣe tiẹ̀ dé tí ó bá dé ni ibi tẹ́lẹ̀ yóò ṣe tiẹ̀ tí ó bá dé ni ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ó kọ́ mí lónìí so ọjọ́ yẹn táìmù mí lónìí ọlọ́run bọ̀ bá ló gbogbo kàlẹ́ndà táwa ń lò yẹn ọlọ́run gángan ti ní ọjọ́ títí ẹ̀ tó ti pín bẹ́ẹ̀ pé ètò lágbájá ó lónìí nam. فإذا ọlọ́run ní wáyé ìdá ajá àjàlù tọ́lọ́run wá nìyẹn tígbà yẹn bá ti wá dé sọ ó ń ṣe dáadáa ni o kò ṣe dáadáa ni o láàyè sàkèrò na sáàtà. ọlọ́run ní àwọn tí wọ́n fẹ́ kú yìí wọn ò lè wá dìlé wákàtí ìṣẹ́jú wọn ò lè wá èèyàn ò lè wá dìlé ìṣẹ́jú láéláé pé ọlọ́run wọn fún mi táìmù tìǹtìǹ díẹ̀ kí n sáré yanjú kí ní ìfáwọn yàn kì í sọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run kò sẹ́ni náà rárá kò sẹ́ni náà tẹ́nìkan bá sọ ìtàn pé ẹnìkan nínú àwọn ànábì ọlọ́run ọwọ́ àtọ́wọ́ ọlọ́run pé ìwọ ọlọ́run mo ti mọ̀ pé wọ́n fẹ́ pa mí báyìí o ṣùgbọ́n kan fún mi táìmù díẹ̀ kí n sáré fi yanjú nǹkan tí wọ́n fẹ́ sáré yanjú láéláé ọlọ́run ò sí bẹ́ẹ̀ ó sì takọ́ àyà kùránì ọlọ́run ọba ò lè dìlé sáà àtàn wákàtí kankan sọ eh, láyẹsẹk wọn ò lè wá dídì lé wákàtí kan àbí ìṣẹ́jú kan wà láyẹsẹk dìmú èèyàn ò dẹ̀ lè wá kó tètè wá láéláé ìṣesí ọlọ́run yẹn ibi kéèyàn ó mu poison báyìí tọ́lọ́ bàbá ní kò tí kú kò ní tí kú bàbá máa jẹ́ mùsùlùmí yóò tún rí tí wọ́n fún oògùn tí wọ́n fún tara rẹ̀ ó tí ó tún sẹ́mi díẹ̀ sí i ibi kéèyàn ó pokùnso báyìí tọ́lọ́mọ àti ní òní kú títí ń rọ̀ dẹ̀dẹ̀dẹ̀ bá yọ̀ọ́ lẹ́ni tí ó jà yóò tún sẹ́mi sí i bàrẹ́ pé táwọn èrò tí tó ètò ọlọ́ọ̀ni <laughs> ètò ọlọ́ọ̀ni tí táwọn ọba tí tó kò sí nǹkan náà fẹ́ ṣe sí táwọn ọba tí táwọn ọba tí tó kò sí nǹkan náà fẹ́ ṣe sí láyé bí ẹnì kò lè ọbẹ̀ kẹ́ni kò kú gbàtí táwọn èrò tí tó bàtí táwọn ẹ̀ bá tó tó ní òtò kù mẹ́ so ọlọ́run ti ṣètò ẹ̀ síbẹ̀ so ọlọ́run èéfín kankan kù èèyàn kò ṣe sọ pé kíní òun fẹ́ kán ikú òun lójú lóòótọ́ la mọ̀ pé àwọn kankan àdó lè pààyàn ṣùgbọ́n èèyàn lè jẹ́ tí ọlọ́run nìkan èèyàn mọ̀ ètò ọlọ́run ni ẹgbẹ́ gbàtí táìmì ọba ti tù náà. ويجعلون لله ما يكرهون ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga sórí àyàtà tí máa dúró náà nìyí sọ a máa túmọ̀ rẹ̀ ọlọ́run ní wàyẹ̀jẹ̀ àlùnà. ويجعلون لله ما ọlọ́run ẹwà àwọn kèfèrí ìtàwọn ọ̀fẹ́ òun ni wọ́n ń ṣe fọlọ́hún nǹkan tí wọ́n ọ̀fẹ́ o ni wọ́n ń ṣe gíní ọ òun ni wọ́n ń ṣe fọlọ́hún àwọn afáwa kankan mẹ́ta tí wọ́n ń ṣe fọlọ́hún àdúrà padà máa ṣàlàyé fún wa lọ́la alákọ̀ọ́kọ́ ọlọ́run fún wọn lówó ọlọ́run tó yẹ kí wọ́n wá náwó yẹn fún wọn wá ná fọlọ́hún wọ́n wá mú owó yẹn wọ́n wá lọ́ọ́ ná sí diósà. Si sọ wọn lọ ọlọ́run ló ní owó tó fún wọn o ọlọ́run ló fún wọn níjẹ àtìmú òun ló fún wọn sọ ọlọ́run apá wọn láṣẹ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ ṣe sọ́dá kọ ẹ ṣe báyìí wọn wàá fún ọlọ́run wọn wá ń lọ fún kíni o òòṣà sọ àwọn èèyàn yìí ìwọ náà ọlọ́run ní pé sọ ó lé ní ẹnìkan tó gbé mọ́tò fún pé máa bá mi wa mọ́tò yìí ọ wá fẹ́ dìlíva <laughs> wà lọ deliver fẹ́ lómi ò <laughs> ní gbà mọ́tò ẹ̀ padà kó lọ́wọ́ ẹ̀ so nǹkan gbà wọ́n lọ jẹ tán nìyẹn so wọ́n lọ́dọ̀ abẹ́ àwọn èèyàn wọn ò ìtọ́lọ́ba ni wọ́n máa ṣe fún o lọ́dọ̀ sọ́dọ̀ wọn ọlọ́run ò sí sọ́dọ̀ ọlọ́run wọn wá lọ ṣe fún nǹkan mi ìtọ́jà tó sọ́dọ̀ so lẹ́yìn wọn gbà náà ni pé wọ́n kórìíra wọ́n kórìíra ẹ̀ẹ́ wọ́n kórìíra obìnrin wọ́n tún wá ṣe kí ni o wọ́n ń ṣàfitì obìnrin sọ́dọ̀ ọlọ́run so wọ́n kórìíra obìnrin wọ́n ń ṣàfitì obìnrin sọ́dọ̀ ọlọ́run so wọ́n kórìíra kọjá wípé ẹni tí wọ́n ọjọ́ ní nǹkan kí wọ́n ọjọ́ máa ṣe ààrẹ ṣòraká ẹ̀ẹ́dẹ́jọ́ ní nǹkan so kọ́kàn ẹni tó yẹ pé òun kọ́ ló ní aṣọ wọ́n ló láṣọ ó kàn débi aṣọ rẹ̀ ó kàn mọ́ ọkàn wọ̀ ọwọ́ jáde wá wá ṣé o sì kàn ṣé wọ́n ló láṣọ ẹ̀ ní sọ́tọ̀ ọlọ́wọ́ mi ni àbí nǹkan kan àwọn dẹni wàjá alóṣùràká àlèlà wọ́n yàtọ̀ fẹ́ wọ́n yàtọ̀ fẹ́ kí ni o so gbogbo àwọn kan wọ̀nyí òun náà ni nǹkan táwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n kórìíra wọ́n wá ń ṣe kí ni o. wàjẹ́ alúnalíláhi máa yẹ kọ́rọ̀ hùn. àmọ̀ túmọ̀ ẹ̀ lọ́la ọlọ́run ọba ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe fọlọ́run ọba ń táwọn gangan ọ̀fẹ́ tí wọ́n kórìíra wàtẹ́sífò alìsínà tó ahọ́n wọn ó bẹ̀rẹ̀ sí í ṣèròyìn rọ́ ó bẹ̀rẹ̀ sí í péǹtì rọ́ fáwọn èèyàn. husna. wọ́n ní ah, àwọn tílé ayé bá yẹ báyìí àwọn náà làlùkí àmọ́ ó tún yẹ wọ́n ní annalahumul husna pípé àwọn làwọn ò ní nǹkan tó dáa ju ewúrọ́ táwọn yẹn pa. la jarama annalahumun nar ọlọ́run ni ẹ má bá wọn jà sí òdodo ni pé iná ni wọ́n wọ̀ iná usna wọn iná ni ẹ má wọ̀ rí. ọlọ́run wọn làwọn mú pùrọ̀tún náà ọlọ́run ni wọ́n gbàgbé wọn sínú náà so àbá wa sàlàyé lẹ́yìn wa ọ̀nà mẹ́ta la lè gbà ká mú pùrọ̀tún náà mú fùrìtún náà mú farọ̀tún náà so gbogbo la máa sàyẹ fún wa lọ́la ètò abọ́kọ́lọ́ ojú sí wa láǹfààní subhanaka wa bihamdik shalala ilaha illa ant astaghfiruka. وأتوب إليه nígbà ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé ọlọ́run ìdílé time ṣùgbọ́n agbọ́nùtàn pé láyé ànábì Musa àti kọ́rùn wípé ńgbà tí kọ́rùn ń kó àwọn ọmọ ọjọ́ rẹ̀ lọ pé ọlọ́run dílé time fún pé látàpé ilẹ̀ ti fẹ́ ṣú so that yóò lè kó wọn débi tí wọ́n ń lọ ìfẹ́kẹ́ bá ṣàlàyé nípa. ìbéèrè tí wọ́n béèrè hàn dídílé táìmù tá à ń sọ fún wa táìmù wo là ń ṣàlàyé fún wa òun náà ni pé ìgbà tó yàn fẹ́ kú lórílẹ̀ ayé alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé kí Ọlọ́run bá dílé táìmù níbẹ̀ yẹn oòrùn tó wà lójú sánmà ká ní kó má tètè wọlé kò sọ wípé aago méje ó lù àwa mú aago méje dúró pé kó máa jẹ́ aago méje Ọlọ́run dílé táìmù báwọn ó sì ń di aago mẹ́jọ ó ń di aago mẹ́sàn-án kọ́dà kó dagun mẹ́wàá ṣùgbọ́n nǹkan lọ́kàn wọn bẹ́ẹ̀ ojú pé kí ni oòrùn ni wọ́n dá dúró sójú sánmà so clear ní sinmi kìí ṣe táìmù ni wọ́n mú dúró pé wọ́n á jẹ́ aago méje kọ̀ wá kúrò láago méje so wọ́n bọ̀rùn dúró lójú sánmà ọlọ́run àdàmọ́ ń ṣe bẹ́ẹ̀ ọ̀sán àmọ́ dodo ru àmọ́ dọ̀sán so látara tóbi ọlọ́run ọba so. subhanakallahumma.